نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúgbò fún ọlọ́run ọba àtọ̀rọ̀ kí a ti gẹ̀ fún aṣọ́jú anábùwà muhammad sallallahu alayhi wa sallam inṣàlá a ti máa tẹ̀síwájú lórí tafsir alqur'an wa èyí tí a máa gbéyàwó náà ní tafsir suratul nas òun náà ni yóò jẹ́ sura tó parí tafsir gbogbo àmà. tí a ń ṣe lọ láti bí ọ̀sẹ̀ bíi mélòó tó sọ́rọ́kùn náà ó jẹ́ ìkànnú àwọn mu'awwidhatayn èyí tí a sọ fún wa ní ọ̀sẹ̀ tí ó lọ nínú àwọn sóra tí a fi ń wá ìṣọ́ ọ̀sọ́dọ̀ ọlọ́run torí pé méjèèjì náà bẹ̀rẹ̀ pẹ̀lú ahóhó ahóhó. أعوذ برب الفلق قل أعوذ برب الناس ìmọ̀ wá ìṣọ́ kúrò níbi aburú tí ò fi ṣẹlẹ̀ káàkiri fẹ́ kó ṣẹlẹ̀ òun náà ni à ń pè ní al-isti'aza al-isti'aza ẹni tí aburú bá ti kàn tẹ́tẹ́ wípé aburú yẹn ti ń bá fínra ó wá ń wá ìmúkúrò aburú yẹn kó máa pe ọlọ́run láti jẹ́ kí aburú yẹn kúrò fún òun yẹn là ń pè ní alẹ́ ìsìn wọ́ọ́kà èdè ọlọ́run mú aburú yìí kúrò fún mi èdè ọlọ́run mú fìtínà yìí kúrò fún mi. ìkẹta náà ni alẹ́ ìsìn máa wá ìrànlọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala náà ni ìgbàgbọ́ ìmígbọ́dọ̀ wà lórí wọn eléyìí ni àti ìsìnàzà ìmọ̀ wá ìṣọ́ ìdáàbòbò kúrò níbi aburú tí òfin ìṣẹ̀lẹ̀ sí àbọ̀ tó ṣẹlẹ̀. ọlọ́ni kul a'udhu bi rabbin nas sọ ìrẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ti pé a'udhu bi rabbin nas mo wá ìṣọ́ pẹ̀lú rabbun nas ọba gbogbo èèyàn ọlọ́run ọba gbogbo èèyàn ọlọ́run ọba alikiola ó dídí ìṣà ọmọ èdè ènìyàn lẹ́ṣà níbi áyà yìí àkọ́kọ́ túràtí aka ní ọ̀sẹ̀ tí ó lọ sọ ìgbọ́rọ̀ bol falak ẹ̀rí ọba àfẹ̀mọ́jú rọ́bol falak ọlọ́run ọba náà ní ọba gbogbo nǹkan rọ́bol màláìka ọba àwọn màláìka ní rọ́bol jinni ọba àwọn àlìjẹ̀nú ní rọ́bol samawati warabbul ard ọba sọ́mà ni ọba alẹ́ ni ọba kulli shay ọba gbogbo nǹkan ṣùgbọ́n àyà yìí ọlọ́run ní rabbin nas ọba gbogbo àwọn èdè ènìyàn torí fóun náà ló ba lórí gbogbo nǹkan kò sí nǹkan tó fún lágbára bí Allah subhanahu wa ta'ala kò sí kankan kò sí ọba náà tó dàbí tọ́lọ́ kò sí alágbára ayé kan ẹ̀rí tí agbára rẹ̀ wá kọjá àwọn tí kò ṣe déédéé lọ́lọ́run kò sí ọlọ́run ọba náà ló ba lórí gbogbo olúkálukú ó jẹ́ pé tó bá di ọjọ́ ìyáma nígbà tí gbogbo èèyàn bá di ọ̀lẹ gbogbo àwọn alágbára ayé wọ́n bá di ọ̀lẹ tán ọlọ́run á ní ìlímánì mólíkù ìyàwó alówá ní ọlá lónìí báyìí alólọ́lá nínìí yóò lè máa dáhùn ìpè lillahi al-wahid al-qahhar tòun ní tòun allah al-wahid al-qahhar tòun ní ọlá ọba alágbára ọba ọ̀sán ṣoṣo. ọlọ́ni kí anábì sọ yìí pé sallallahu alaihi wasallam a'udhu bi rabbin nas mo wá ọlọ́run ọba gbogbo èèyàn ọ̀dọ̀ rẹ̀ náà ni ọmọ ìdí ènìyàn gbọ́dọ̀ wá ìṣọlọ́ nígbà tí ẹnìkan bá lé rí pé à rí pé inú tí máa ba yorùbá lẹ́rù oníkẹ́nìkan tàka sí ẹni tí wọ́n jọ ní gbólóhùn àgbẹ̀ tó wá tàka wípé à wàá dẹ̀ rọwọ́ mi wàá dẹ̀ rọwọ́ mi tó sọ yẹn yorùbá máa bẹ̀rù wípé à ó ti ní máa rí o ó ti ní máa rọ́wọ́ òun o nǹkan kan gbọ́dọ̀ ṣe bí ẹ sọ fún ọ èèyàn ní èèyàn dẹ̀ ni wọ́n náà ẹtú yẹ kó sáàdì òun ni rọ́pù náà ọba gbogbo èèyàn tó ní kápá lórí olúkálùkù wa òun sáàdì ẹni yìí ni òun máa wá sáàkìjọ kìjọba kiri yóò lọ sọ́dọ̀ afá wá ṣe ń kú ń bẹ yóò lọ sọ́dọ̀ babaláwo wá ṣe ń kú ń bẹ yóò lọ sọ́dọ̀ pásítọ̀ ló ṣáà máa wá kiri yóò máa wá ìdáàbòbò kiri yóò ní ojú ọlá kan fi sọrí òun gbọ́dọ̀ sọ ẹlẹ́dàá òun gbọ́dọ̀ ṣe kínní kan. kúrì àrùn bí rọ́bì náà káyà alukur'an kò sì dára jẹ́ ọlọ́run subhanahu wa ta'ala torí pé ọlọ́run ni ọba olùdáàbòbò òun ló ba lórí ohunkóhun. máàlìkì náà ayà tó tẹ̀lé òun náà ni ọba gbogbo àwọn èèyàn àkọ́kọ́ ọlọ́run gbogbo àwọn èèyàn olóríwá wọn eléyìí ó ní òun ní ọba wọn bẹ́ẹ̀ ni òun lọ́ba wọn gbogbo àwọn lọ́balọ́ba láyé gbogbo àwọn lọ́balọ́ba láyé abẹ́ ìdí ọba Allah subhanahu wa ta'ala náà ni wọ́n wà lóbi jẹ́ wípé ọlọ́run tó náà lọ́kọ̀ọ́ àná wípé ọlọ́run ló ní ìdí ọba ìsìlmúlìkà mọ̀ntàṣà tó ìsìlmúlìkà mọ̀ntàṣà ọlọ́run á gbé ọlá ẹ̀rí á gbé fún ẹni tó wúnú àwọn ẹ̀dá rẹ̀ bákan náà a ti yẹ ọlá tó fún ẹni tó wúnú àwọn ẹ̀dá rẹ̀ pé ìwọ ò lẹ́dọ̀ọ́sì fanọlọ tó ọlọ́run ní mọ́lìkì náà òun náà ní ọba àwọn ọba ìlànà náà òun náà ni olùjọ́sìn fún olùjọ́sìn fún fún gbogbo àwọn ọmọ èdè ènìyàn wọn bá ní sáré ẹ̀ka jọ́sìn fún Allah ni òun ni ìlà ìlà ọba tó yẹ ká jọ́sìn ọba tó jọ́sìn jọ́sìn. àwọn ọba ń bẹ àwọn oríṣiríṣi òrìṣà ń bẹ nílùú kọ̀ọ̀kan ní kọ́ńtọ̀ kọ̀ọ̀kan nínú fámìlì kọ̀ọ̀kan oríṣiríṣi òrìṣà ń bẹ bá kó nàìjíríà tẹ́lẹ̀ ọ̀sẹ̀ bọ́ sílùú ní ẹ̀sùn rí oríṣiríṣi òrìṣà táwọn èèyàn ń bọ ìjọba tó kó mẹ́rin bọ́ sílùú ní ẹ̀rí oríṣiríṣi ṣùgbọ́n ṣé gbogbo àwọn òrìṣà yẹn ṣé gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí jọ̀sìn rárá wọ́n lẹ́tọ̀ọ́ sí jọ̀sìn ẹ̀dá tí wọ́n dáadáa nínú àwọn ẹ̀dá nínú àwọn nǹkan tó exist ká lè náwó sí wípé òrìṣà ìlú kan òun ló dá nǹkan báyìí òrìṣà àkúnlẹ̀bọ̀ kan nílẹ̀ yorùbá nǹkan tó dálé léyìí ẹbí hàn wá gbogbo àwọn aláṣiṣẹ́ tó ń pariwo ìṣẹ̀ṣẹ̀ káàkiri lónìí ìńtẹ́ ń pe àwọn èèyàn kan wá ṣe ìṣẹ̀ṣẹ̀ tẹ́ ní káwọn èèyàn wá ṣe ẹ hàn wá òòṣà tẹ́ ní kán máa wá bọ ìyẹn ẹ̀dá tí wọ́n dá dà ìtàn kírìẹ́tì dà ṣé ni wọ́n dá ni àbí ilẹ̀ ni wọ́n dá ni tó fi wọ́ọ̀tì káwọn èèyàn kan máa kúnlẹ̀ fún tó fi wọ́ sáwọn èèyàn kan máa sìn èyí tí wọ́n dáadáa táwọn náà ń fún alátẹ́gùn ni táwọn náà jẹ́ kó rùn máa mú ṣóòṣà yẹn òun ló jẹ́ kíra àwọn máa yọ kó ṣùpá máa yọ àrú ní mọ́ọ̀dà kọ́lákọ́lẹ̀ bíi nàmì ìdúró ọlọ́run ní ẹ fi hàn wá ní táwọn nǹkan yẹn tí wọ́n dálẹ̀ dà ẹ̀ ń pariwo ìṣẹ̀ṣẹ̀ káàkiri ẹ kúrò lábẹ́ sọ́mọ̀tọ́ ọlọ́run ọlọ́run ló dá sánmà kìí ṣe òrìṣà yín ló dá sánmà kìí ṣe Ọbàtálá ló dá sánmà abẹ́ sánmà ọlọ́run lẹ wà omi ọlọ́run lẹ mọ orí ilẹ̀ ọlọ́run lẹ wà ọlọ́run ló dá wọn nǹkan wọn yẹn bó ṣe wà establish náà fún làǹkùrọ̀ àníyàn ẹ lọ́ máa mú omi Ọbàtálá omi tó ń da ẹ lọ́ máa mú harì ẹ lọ́ máa mú ẹ lọ́ máa jẹ oúnjẹ tí Ọbàtálá tó kíríyèsì ẹ lọ́ máa jẹ ẹbọ sábẹ́ sọmọ ti tẹ ẹbọ sórí ilẹ̀ ti tẹ tí bá ti fọmọ ẹ̀jẹ̀ ènìyàn ò ní làákà yìí àwọn nǹkan tó jẹ́ wípé òun náà ló fọwọ́ ara ẹ̀ kó yọ mo rí kẹtẹ́nìkan pè lóògùn tó ń sìn lórí social media kí ni àwọn nǹkan tó kó síbẹ̀ silence amọ́tò tó fi rọ́ọ̀tù àwọn chéènì ọ̀kadà àti àwọn irin oríṣiríṣi ó wà tó jọ ó wà ń tọ́kù lé lórí subhanallah wa zayyana lahum ash-shaytan a'mala kọ́lọ́mọdé àtọ̀nù kọ́lọ́mọdé àtọ̀nù ọlọ́run ní ṣèyítọ́n yóò ṣe iṣẹ́ burúkú yóò lè ṣe ní ẹ̀ṣọ́ ọmọ èdè ènìyàn wa saddahum 'ani s-sabil yóò sọ wọn nù kú lójú ọ̀nà ọlọ́run yányán kó lè tẹ̀ ní mọ̀ kó tẹ̀ ní rí yóò sì máa rò wípé òun wà lójú ọ̀nà náà nì yóò sì mọ ọ̀rọ̀ pé nítorí òun ṣe ní tó da náà ni nígbà tó wá kó àwọn irin àlòkù tó wá sọ di ọlọ́run títí ẹ abẹ́ni tó gbé igi tó wá yà ní àwòrán obìnrin ó ya ní àwòrán obìnrin ó bẹ̀rẹ̀ sí tọ́pọ̀ lé lórí sọ di ọlọ́run ọlọ́mọdé àgọ́ ọlọ́run ọba síjọ́ sí tó yẹ kí gbogbo èèyàn máa sìn òun náà ni Allah subhanahu wa ta'ala ẹ̀sìn Islam ṣẹ́sìn lárúbáwá ni ṣẹ́sìn lárúbáwá ni Islam kì í ṣẹ́sìn lárúbáwá ẹ̀sìn Allah ni inna dina inda Allahi al-Islam tí Islam tó gbé lárúbáwá ń ṣe ìdí yorùbá ń ṣe náà lárúbáwá ń ṣe kò sí yàtọ̀ kò sí yàtọ̀ ṣùgbọ́n ìsìn àkọ́kọ́ òun ni ẹ̀sìn islam torí pé ẹni àkọ́kọ́ islam ló ṣe ẹ̀dá tọ́lọ́mọba àlùkìlọ̀ ọ̀dá ọmọ èdè ènìyàn àkọ́kọ́ nàbí yọlọ́ọ̀hì adam aleyhi salatu wa salam islam ló ṣe kì í ṣe àṣìṣe à ń pè ní ṣẹṣe islam ló ṣe abdullahi bin abbas radiyallahu anhuma ó dẹ̀ sọ wípé láàrin adam àti anabi nuhu aleyhi salatu wa ó ní ten century ló wà láàrin Adam àti anabi nuhu ó ní kulluhum ala islam gbogbo wọn islam ni wọ́n ṣe ìgbà wo ti ṣẹ̀ṣẹ̀ yẹn bẹ̀rẹ̀ gbogbo adi pé òun lẹ̀sìn àbáláyé bó ló ṣe sàn lẹ̀sìn àbáláyé islam gangan la báláyé ṣèitán ló sọ àwọn èèyàn nù tó sọ wọn di oníṣẹ̀ṣe ìlàhìn náà ọlọ́run ọba àlekè ọlá ọba fúnjọ fi pọ́ sí fún gbogbo ọmọ èdè ènìyàn tó kílẹ̀ tí wọ́n ń wá ìṣọ́ yẹn lẹ́yìn ìṣàrò ìwọ̀túwà tẹlifọ́n náà àwọn wá ìṣọ́ kúrò níbi aburú àlùwọ̀túwà ọ̀lẹ́ nípìnlẹ̀ mọ́ àwọn onímọ̀ sọ yìí pé àlùwọ̀túwà sì wọ́n ní iná àmọ́sáró yọ̀rọ̀ bíi ìfọ̀nfà yìí wọ́n ní ó wá ní sínú amọ́tàn ṣùgbọ́n tá a gbàlérò pẹ̀ pẹ̀lú ẹ̀ òun náà ní ismul fa'il tàbí alimuwasiwisu tó ní sharril muwasiwis ní sharril muwasiwis ṣùgbọ́n wá ní sígà kínní wá ní sígà amọ́tàn ní sharril wasiwasu khannas kúrò níbi gbogbo ẹnikẹ́ni tí máa àbí gbogbo nǹkan àbí gbogbo ẹ̀dá ọlọ́run ẹ̀rí tí máa ń sọ nǹkan wúyẹ́ sẹ́mi ọmọ èdè ènìyàn ó máa ń ṣe wákàtà sẹ́mi ọmọ èdè ènìyàn yóò mọ yóò sọ yóò yóò yóò sọ nǹkan wúyẹ́ sí i lẹ́mìí láti gbé ẹ̀mí rẹ̀ kú lójú ọ̀nà ọlọ́run kó má bàa rántí ọlọ́run kó má bàa ronú ọlọ́run mọ́ ó jẹ́ yẹn ló lè jálè jàǹdọ́ yóò máa sọ nǹkan wúyẹ́ sí ẹ̀ lẹ́mìí ló sọ sí ẹ̀rí sí tó bá tó wá wí ènìyàn náà bẹ̀rẹ̀ sí ní máa ṣe méjì nípa Allah subhanahu wa ta'ala ọlọ́ni alẹ́bí wọn wíwú ìṣèlúwìn náà min al-jinnati wan nas àtẹ̀yìn àkàlìjẹ̀nú ni wọn ni ká wá ìṣòro sọ́dọ̀ ọlọ́run kó níbi àbúrò wọn eléyìí nínú àwọn mu'awwidhatayn tí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó rẹkọmẹ́ndì fún wa jẹ́bi mùsùlùmí pé tá a bá fẹ́ sùn ó ní lẹ́yìn tá a ti ka ayatollah kùrọ̀sì ó ní ká jẹ ọwọ́ méjèèjì ká wá ṣe anáfù bí ẹni fi atẹ́gùn sí ọwọ́ kàkà kúlùú ọlọ́run kọ́lá àti náà káfíra orí wa àti gbogbo ara wa ó ní ká ṣe eléyìí nígbà tí a bá fẹ́ sùn lálẹ́ yóò máa jẹ́ òde ìṣọ́ fún mùsùlùmí wọn ní ká ló ń dè wọn ní ká ló pupa wọn ní ká gbé kuraani sábẹ́ pílò ká tún lé lórí ara wọn ní ká ká ń sìn bẹ́ẹ̀ ní kuraani. abẹ́rẹ́ òṣèlú kan wà sàálà wọn bá fi àṣọ ìfúnná tó kọ́ ṣe wá ní àǹfààní tó kàn wá ní ẹ̀sán dáadáa ìṣàlá ilé náà ní ìparí àjúgbò àmà èyí tí a ti ń bá bọ̀ láti gbogbo bẹ́ẹ̀ abẹ́rẹ́ òṣèlú kan wà sàálà tó kàn wá ní ẹ̀sán dáadáa ìṣàlá. ìtẹ̀síwájú ọ̀sẹ̀ عمل ń bọ̀ a máa gbé سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته